إلا تذكرة لمن يخشى تنظيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهل بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مديل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم lẹ́yìn ìgbà tí a ń dá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí ó tó kọ́dàrù kí èmi àti gbogbo olùgbọ́ wa ní gbogbo àyíkáyè tọ́lọ́n bá ti kọ́dàrù kí àwọn gbọ́ wa ọba tí ó jẹ́ kí Ramadan ti ọdún eléyìí eléyìí tó jẹ́ rọmọdánà ti ẹlẹ́ẹ̀kẹta tẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin ogójì ò lé mẹ́fà rọmọdánà fourteen forty six abi Allah subhanahu wa ọba tó fún wa ní tèsígbà to làtó ń bẹ̀ lọ́dún yìí pé kó jọ gbígbà rẹ̀ àwọn ìjọsìn tó wà wa gbogbo ọ̀nà tí ẹrú máa fi ṣe kò ń gbé àánú ọba abẹ́dà nínú oṣù kẹ́yì àánú rẹ̀ ọlọ́run àtẹ̀yìn torí wípé ó jẹ́ ó jàǹfààní ńláńlá fún gbogbo olùgbàgbọ́ òdodo gbogbo ẹni tí ń kó ẹrù ìbànújẹ́ kan bọ̀ àbí ń kó ẹrù ẹ̀ṣẹ̀ kan bọ̀ àbí ń kó ìbéèrè kan tó fẹ́ bi ọba dẹ́dà hàbí fúrúsọ́tún náà rí ìnà eléyìí lọ́pọ̀túnítì àǹfààní kan tó tóbi fún gbogbo olùmọ́lọ́run lọ́kàn ṣoṣo torí pé lẹ́wọ̀dà rọmọdọ́n tí ìbá jẹ́ pọ́lọ́n fún wa lóṣù rọmọdọ́n bó lọ́rọ̀ wa ìbá ṣe láyé gbogbo ẹni bá wá pàdánù tó bá pòfo tó pọ̀ ọ̀nà rọmọdọ́n yìí irú ẹfẹ́ irú bẹ́ẹ̀ dìgbà pọ́lọ́hún ò nífẹ̀ẹ́ rẹ̀ ni gbogbo ẹni irú tọ́lọ́hún bá nífẹ̀ẹ́ gbogbo téèyàn bá ní kápá nínú Ramadan láti ṣe nínú iṣẹ́ téèyàn máa fi súnmọ́ bá dẹ́dà ìjà tètè yá mọ́ra wọ́n ní gbogbo ìgbà tó sùn Ramadan bá dé tí létẹ́sù rẹ̀ bá ti wọlé báyìí làwọn màlẹ́kà méjì wọ́n máa pèpè ìkan ó sọ pé ya baghiyal khair ya baghiyal khair ìrẹ́ tó fẹ́ ṣe dáadáa ìyẹn ni pé gbogbo ẹni tó fẹ́ ṣe dáadáa abshir abshir ìyẹn ni pé ìró dùnú tẹ̀ramọ́ wàyà bá rí ẹṣẹ́rì abshir àwòkàmà kọ́ọ̀lù gbogbo ẹni tí sẹ́ẹ̀bù ń bẹ lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ kó ṣe kí ni kó dínkù ìyẹn ni pé kó káwọ́ rẹ̀ ró kò sóore fọ́mọnìyàn kan tí ń gbẹ́sẹ̀ bọ̀ tí rọmọdánà tún wá dé tí òrà foríjì ọlọ́pàá kànájà hajjila hadith sahih an Ka'b bin Ujra radiyallahu anhu

ó ní Jibril alayhi salam ló wá bá mi ó ṣàdúrà mẹ́ta ó sì ní gẹ̀ǹsà mi lórí mẹ́tẹ̀ẹ̀ta kí ládùn àkọ́kọ́ ó ní rúgùnà anfu rajul aw kama qal wọ́n yẹ̀yẹ́ ọmọnìyàn kan wọ́n yẹ̀yẹ́ ọmọnìyàn kan irú ọmọ wo lakiya abawahu fil kibar ó bá ọ̀kan nínú àwọn òbí rẹ̀ méjèèjì lágbà kò wá ràánú ọlọ́run lára wọn tòyẹ́ túbọ̀ yìí pé àǹfààní tó tóbi lórí abẹ ẹnu àánú rẹ ọlọ́run gbogbo àwa tá a lọ́kàn àbí méjì inú arúgbó dákùnjá ara àánú rẹ látara wọn àwọn tí ò sí bá foríjì wọn àti ń bẹ lórí ilẹ̀ bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìdùnnú ló ń jẹ́ àgbà ọbẹ̀ ẹnu àánú rẹ mọ́sàbà ṣe fún wọn ìyọnu àtúbọ̀tán rí mọ́sàbà ti kẹ́yìn wọn lọ ó dórí àwọn afá wa àwọn tá a pàdé náà náà àwọn tá a bá abẹnú àánú rẹ mọ́sàbà yọnu sí wọn lọ àwọn tó ti wá lọ wà bá àsàlùjẹ́nà onídàá ìràbà àti táwọn lọ́rẹ ọ̀la ìpínméjì lọ eléyìí làdó àkọ́kọ́ tíjẹ́ bí lè ta tó ní kànáà bí ó sàmì ẹlẹ́ẹ̀kejì onírúgbìmọ̀ àǹfọ̀rọ̀jù wọ́n yẹ̀yẹ́ ọmọ ènìyàn kan tuta ni òun lẹni tó jẹ́ wípé dùkírùtù ìdáwò alámi sọ́lẹ̀ àlẹ́yà wọ́n dákọ̀ èmi ànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n dákọ̀ mi létí rẹ̀ kò sọ̀rọ̀ àsàlátù fún mi ìyẹn túmọ̀ yìí pé ẹni tí wọ́n dákọ̀ ànẹ́bì létí ẹ̀kí àtọ̀lọ́ ọlọ́nkọ ọmọba tí ó sàsàlátù fún ànẹ́bì ó ti pàdánù orí tó pọ̀ torí pé iṣẹ́ tó bá dẹ́gbà gan pa wá láṣẹ káṣe ni gẹ́gbó sọ fún suratul azab ó ní inna Allaha wa malaikatahu yusalluna ala nabi wani ya ayyu alladhina amanu sallu alayhi wa sallimu taslima allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim allahumma barik ala muhammadin wa ala ali muhammad كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين, آمين. ẹlẹ́kẹta òun ló ṣe déédé ọ̀rọ̀ tá ń torí ẹ̀ sọ̀rọ̀ rẹ̀ tá a fẹ́ òun náà lẹni tí rọmọdọ́nà bá láyé tí ò ara lè jẹ́ náà lọ. torí pé ànábì àdìsí Abu Hurairah radiyallahu anhu ó ní ìdájá àrọ̀mọ̀dọ́n tí Ramadan bá dé tó di mẹ́ta lónìí láti jẹ ẹ̀rin sísìn tí létẹ́sù rẹ ti wọlé fúti àti àbúwá abẹ́lẹ̀ jáde ọba aláwọ̀ pàṣẹ kí wọ́n sí lẹ́kọ̀ọ́ àlìjẹ́nà iṣẹ́ àlìjẹ́nà táwọn yóò fi ránà ọlọ́run yóò ní kí wọ́n sí wọ́n gúnlẹ̀ kọ́tà wọ́n pàṣẹ kí wọ́n lọ ti gbogbo lẹ̀kùn náà iṣẹ́ tó lè gbéyàn wọ náà yóò nira fáwọn èèyàn láti ṣe wọ̀súfì láti ṣẹ̀yàpín gbogbo àwọn ẹni èṣù wọn nìkan wọn lọ dè wọn mọ́lẹ̀ abẹ́nú àánú rẹ̀ ọlọ́run èṣù tèèyàn tàlejànú tí ìjẹ́ kéèyàn ra àánú ọba àdẹ́dà mọ́sálà wọn bẹ ọlọ́run kó jọ ọ lẹ́yìn Ramadan náà mọ́tù wọn lẹ́wọ́ mọ́jọ wọn ní kápá lórí ìwà àtúbọ̀ olùgbọ́ ọlá ìpín méjì rẹ̀ ọlọ́run lórí ètò wa kí sọ́sọ̀lù Qur'an eléyìí tí a máa ń pàdé ní gbogbo aago mẹ́sàn-án alẹ́ látijọ́ yẹ́wọ́mẹ̀lẹ̀ gbogbo ọjọ́ Monday tí ó fi di yẹ́wọ́mẹ̀lẹ̀ jùmọ̀ pẹ̀lú yọ̀ǹda ọba aláàbẹ̀ kójọ mọ́sàṣẹ́ rọrùn fún wa òun là á máa pàdé ara wa lórí ètò eléyìí tó jẹ́ wípé tó bá di pé aago mẹ́wàá ó kù ìṣẹ́jú mẹ́wàá àbí mẹ́ẹ̀ẹ́dógún wọ́n sojú òpó kalẹ̀ fún àǹfààní àwa tí a fẹ́ béèrè àbáǹfààní fáwa náà táwa náà fẹ́ jù béèrè síta sùn méjèèjì yẹn ló ń bẹ pẹ̀lú ẹ̀kọ́ lọ́ba aláàkójọ mọ́sàṣẹ́ rọrùn fún wa gẹ́gẹ́ bá a ṣe pé tún atọ́kùn ṣe ṣàlàyé fún wa ọlọ́ba àṣàlékún dáadáa wọn gbogbo àwọn tí adìjọ wà ní sídìò báyìí àtàwọn tí wọ́n gbọ́ wa nílé kó lẹ́sìn lọ́wọ́ wa òyìn ni wípé ní èsì ìyẹn ní ọdún tó lọ a parí súrọ̀tù Mariam eléyìí tó dá mi lójú jùlọ ni wípé gbogbo ẹni tí ò mẹ́ni tí wọ́n ń pè ní Mariam alẹ́ asalaam tó ti yé gbogbo wa la lè rántí wípé ẹrú Ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ la sọ̀rọ̀ nípa ọmọ ẹ̀ ọ̀rọ̀ táwọn sọ nípa ọmọ rẹ̀ kì í ṣe ìtàn látọ̀dọ̀ wa torí pé n ta fi pètò yìí ní kí sọ́sọ̀rọ̀ Kùránì ní pé ńgbà tá à ń tú súrọ́tù Yusuf ta bẹ̀rẹ̀ lórí ẹ̀ pé nánà nà kó sọ àlẹ́ ìka. أحسن القصص بما أوحينا ìyẹn túmọ̀ yìí pé أحسن القصص ìtàn àìgbà nípa àwọn ànábì ọlọ́run àbínú àwọn ẹni ìṣáájú kò síbi tẹ́ ẹ ti lè gbọ́ èyí tó dáa jùlọ ní Al-Kùránì ni ìyẹn túmọ̀ yìí pé nínú àwọn àṣírí tí ń bẹnu Al-Qur'an tọ́ba aláàṣàlàyé rẹ̀ fànàbùwà Muhammad òun làwọn ìta àwọn ànábì tó ṣáájú tàbí ìtàn tí ó padà ṣẹlẹ̀ kálíkì àmọ́ tó dé khabaru ma qablakum wa naba'u ma ba'dakum làbárè àwọn tó ṣáájú wa ìró àwọn tí ń bọ̀ lẹ́yìn wa kí ni ó padà ṣẹlẹ̀ kálíkì àmọ́ tó dé gbogbo tọ́ba aláwọ̀ ti ṣàlàyé ẹ̀ fún wa tí ó ṣàlàyé ẹ̀ fún anábọ̀ Muhammad ó ní máa faratna fil kitabi min shay ó ní kò sí nǹkan kan nínú tí ó jẹ́ information kan tá a need nípa àwọn tí wọ́n lọ tàbí nípa àwọn wo ni wọ́n padà wáyé nǹkan yìí tàbá wọnú sóràtù káf nígbà tá à tún sóràtù káf yẹn ní dòta ó sọ̀rọ̀ nípa wà àwọn yẹn àwọn Magog eléyìí tí àwa náà mọ̀ ń gbọ́ táwọn yẹn bá wá dé kí ni ó ṣẹlẹ̀ min alamatil kubra lisaa nínú àwọn major signs of closing time of hour nínú àwọn àpẹẹrẹ tó tóbi pálíkì àmàjẹsán so àwa bá sọ́tẹ̀ mariam yẹn á bá pàdé abadájálẹ̀ tọ́lọ́ba aláàkọ́bà rẹ̀ lọ́dún yìí pẹ̀lú yọ̀ǹda ọba Allah subhanahu wa ta'ala eléyìí tó jẹ́ pé lẹ́sì abẹ̀rẹ̀ pẹ̀lú sóràtọ̀tọ̀ àǹgbàtà parí mariam tó kújọ́ kan àbíjọ́ kìtá yìí wà fún wa a bẹ̀rẹ̀ súrọ̀tù tọ́ha bẹ̀ pẹ̀lú yọ̀ǹdọ́ba Allah subhanahu wa ta'ala a gbéra lórí súrọ̀tù tọ́ha lọ́dún eléyìí tó jẹ́ Quran twenty súra orí ogún fáwọn tó fẹ́ tẹ̀lé wa súra tutọ́ a gẹ́gẹ́ bá a ṣàlàyé fún wa lẹ́sìn minsuwari mẹ́kíyà inú tó lásìkò tá ṣe é jẹ́ra láti mẹ́kà kó tó ṣe gbogbo súrà tó bá sọ̀kalẹ̀ ìgbà tá nẹ́bí ṣe é jẹ́ra tán wọ́n mọ̀ pé ní súratul madaniyya hadha taqsimul qur'ani illa al-madani wa illa makki bọ́lá ọba aláàṣẹ kọ́dọ̀rù táwọn olùmọ̀ tá nẹ́bí tí wọ́n ṣe pín al-qur'ani sí madani aw makkiya àmọ́ súrà yìí ó jẹ́ súratul makkiya báwo la ṣe máa ń dá súratul makkiya mà kìyẹn túmọ̀ yìí pé gbogbo ìgbà tá a bá ti gbé àyà kan tá a bá ti kà á tó bá ti ń sọ fún wa nípa ìmọ̀ ẹ̀nà kan súratul makkiya àìbá ń sọ̀rọ̀ nípa àwọn àlèhùnmọ̀ tó ṣáájú wa àbò ń sọ̀rọ̀ nípa ìrẹ̀fáìl àkídà yàtẹ̀kẹ́mẹ́lá anilbà àbò ń sọ̀rọ̀ nípa ìjọ àlìkìyàmà ìgbéǹde gbogbo àlámọ̀rí àwọn òmùúrù àkọ́ìdíyà àṣẹ́bítà tó bá ti ń sọ fún wa torí pé gbogbo ọdún mẹ́tàlá àkọ́kọ́ yẹn ọba aláàánú kànáàbí ò pe gbogbo àlèhùnmọ̀ pàtàkì yìí láwọn kòrò iṣẹ́ tó kọ́kọ́ bá látara wípé kó pè wọ́n padà síbi ìmọ̀ ọlọ́run lọ́kan ṣoṣo àti ìfòdodo ìjánẹ́bì ìkẹyìn ànẹ́bùwà Muhammad ìkẹ́tọ̀lọ́ ọlọ́run kó máa bá láti fẹ́rẹ̀lẹ̀ fún wọn ó dẹ̀ fẹ́ sọ̀rọ̀ nípa lẹ́yìn ikú àjíǹde ń bẹ ó fẹ́ sọ̀rọ̀ nípa yawmal qiyama ìjọ al-qiyama mini hisabin nínú ìṣirò wàmí sọ̀rọ̀tì nínú ìgò òkè nínú ìgbà orí afárá àsọ̀rọ̀tì wàmí akhbari lil jannati wan nar àti ìró bó láti wà lil lákejì ọ̀pọ̀lọpọ̀ súrọ́tù mẹ́kíyà ìtàpọ̀ náà ẹ̀ àríkú súrọ́tù Yusuf bó ṣe gùn yẹn tọ́ba adẹ́dà ò paru súrà bẹ́ẹ̀ tí ò paru tàn bẹ́ẹ̀ ní alukoran pé kó didi kan kó wá mọ́ sọ̀rọ̀ kankan nínú àyàfà nìkan nìkan ló wà. kò kankan mẹ́kíyà ni torí kó sọ̀kalẹ̀ fún nígbà so ká tó wá sọ pé sùrọ́tù tọ́ a sùrọ́tù tọ́ a yìí gẹ́gẹ́ bá ṣe mọ̀ ó jẹ́ sùrọ́tù mẹ́kíyà ó ní àyà ọgọ́rùn-ún kan àti ogójì dín márùn ní òǹkà àwọn ará sham ìyẹn ní àyà one hundred thirty five ló wà nínú sùrọ́tù tọ́ a allah wa ta'ala nínú yìí tabawo kí ta pè ní kí eléyìí tí ò sí súrà tó bá ti lé lé ní ọgọ́rùn-ún àyà wọ́n gbọ́dọ̀ sọ̀tàn ẹni tá a fẹ́ sọ̀rọ̀ ń pẹ́ òun náà ni kí ni ìtàn Bani Isra'il ìtàn Bani Isra'il tàbá dẹ̀ wáyé lónìí nínú àwọn tágbára ìdarí ayé tọba adẹ́dà gbélé wọn lọ́wọ́ Bani Isra'il ni gbogbo aná là ń gbọ́ èyí tó ń ṣẹlẹ̀ ní Israel Joseph of now apá kan nínú òru apá kan nínú ìṣesí gbogbo tí pátápátá àárí pé gbogbo ẹ̀dá lórí kíní ṣẹlẹ̀ ń bẹ̀ kò wá sàdédé ṣẹlẹ̀ tábà ní middle east àbá ń sọ̀rọ̀ bani israel ọ̀rọ̀ israel ibi tó wà yẹn kọ́ o à ń sọ̀rọ̀ tó kó sínú egypt lubnan wà ń damascus wà ń jordan wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni syria wà ń bẹ̀ damascus kódà apá kan nínú iraq ń bẹ̀ nù bẹ̀ torí pé hazel ardu ilẹ̀ yìí wọ́n máa ń pè ní ardul anbiya ilẹ̀ táwọn ọ̀pọ̀ ní àwọn ànábì ọlọ́run fẹ́ẹ́ ṣe kíni tí wọ́n ti lò ló fi ní mí ní ń má kọ́sọ́sùnà àlẹ́yìn wà mí ní ń má lamnẹ́kùsùsù àlẹ́yìn oníwà kàlámà wọ́ òmùsà tẹ́kìlì iná nínú àwọn ànábì ọlọ́run tọ́ba pátá rẹ̀ ní súrọ́tù tọ́ ayé òun là ànábì musa alayhi salam musa ọmọ ìmọ̀ràn àìpá sọ̀fẹ́ tó pọ̀ nínú súrọ́tù gáf tó ń gbà ó fẹ́ sọ̀rọ̀ nípa ìrìn àjò rẹ̀ bó ṣe rìn jáde àtìgbà tọ́ba adẹ́dà ní kó lọ kẹ́kọ̀ọ́ eléyìí tó fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ àtànẹ́bí wa eléyìí ọ̀kan bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọba adẹ́dà pàtà ànábì wa Musa púpọ̀ ní alukoran torí wípé lè kúrbìl masáfà bẹ́yìnà wúwa bẹ́yìnà hasanil anbiya torí ìsúnmọ́ àti ìbáṣe tí ń bẹ láàrin wọn àtànẹ́bí wa a sọ fún wa wípé ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn àlùjànnú gan wọ́n máa ń testify wípé rìsálà ànábì Musa ó súnmọ́ mẹ́sẹ̀jì ànábì Musa ó súnmọ́ mẹ́sẹ̀jì ànábì Muhammad torí kíni torí pé ànábì Isa ti ń bẹ láàrin wọn ìyẹn Jésù ọmọ Maria aleyhi salatu wa salam kí àtọ̀lọ́ ọlọ́run kó má bá àìparí iṣẹ́ rẹ̀ ó fẹ́ tó jẹ́ pé àwọn àjẹnú máa ń rí pé iṣẹ́ tó fẹ́ rinlẹ̀ púpọ̀ jù òun náà ní iṣẹ́ tó fà ànábì wo ànábì Musa lọ́ba aláàfin sọ fún wa ó ní wàá sọ̀rọ̀ sínú ilé ìkànnà فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين قالوا قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه náà a rí wípé ìgbà tó ní iná sẹ̀mí ní àwọn àlùjọ̀nú ni wọ́n ń sọ̀rọ̀ yẹn tọ́ba adẹ́dà ń fún wọn ní káyà wọn ìyẹn túmọ̀ pé wáyé táwọn àlùjọ̀nú sọ pé iná sẹ̀mí iná kìtàbá àwọn gbọ́ tíra kan tí wọ́n ń kà tíra tí wọ́n kà yà Al-Qur'an ni ó wá ní musaddaqo tí ń gbà lódodo lima bayna yadayhi nípa àwọn tíra tó wà ṣáájú rẹ̀ sóti ìyẹn túmọ̀ wípé mímbàdì Musa tàbá wò dáadáa lẹ́yìn ànábì Musa lẹ́yìn ìgbà ìlànà ànábì Isa tó dé ó dẹ̀ mú Injili wá wáyé tí ó sọ wípé kìtàbà unzila min badi injil torí wípé iṣẹ́ yẹn ọba adẹ́dà ò tí ì kádàrà kí iṣẹ́ yẹn ò parí torí pé ànábì yìí fọmọ mẹ́ríàmà ó sì ń padà bọ̀ láti wá parí iṣẹ́ rẹ̀ hàmì akíndàtò sábìtà ìndà alẹ́ sọ́nà wal jamaa eléyìí làgbọ́yé tó gbọ́dọ̀ wà lọ́dọ̀ gbogbo olùgbàgbọ́ òdodo a nígbàgbọ́ wípé ànábì yìí fa jésù ọmọ màríà ìkí àtọ̀lọ́run kó tó bá wá padà dé ìbéèrè báwọn èèyàn máa bèrè pé kí ní bọ̀ àṣe ń bọ̀ àṣe islam yukiru bil islami ó ń bọ̀ wá parí iṣẹ́ eléyìí tó bẹ̀rẹ̀ jíjẹ rẹ̀ lórí pé ìmọ̀ ọlọ́run lọ́kàn ṣoṣo nínú tá a fi rinlẹ̀ nínú suratu mariam wípé inni abdullah ataniyal kitab waja'alani nabiyan waja'alani mubarakan aynama kunt wa awsani bis salati wal zakat. ajá wípé tíra yìí ìtàn súrọ́tù Tọ́ha nínú tọ́ba adẹ́dà fi bẹ̀rẹ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ ànábì Musa ló pọ̀ lójú jù kódà apá kan náà àwọn olùmọ̀ sọ pé wọ́n máa ń pe súrọ́tù Tọ́ha ní súrọ́tù Kalim wal Kalim huwa Musa alayhi salam ẹni tó ń pè ní kẹ̀límù wà omi ta ni ànábì wa Musa torí pé kí ni likasratil hiwar alladhi jara bainahu wa bain Allah subhanahu wa ọba adáda òbẹ́dà kan anabi kan sọ̀rọ̀ ní fètètè màánà wípé kéèyàn máa gbọ́ ara wọn báyìí tó pọ̀ jù bí ànábì Mùsá ó bá a sọ̀rọ̀ lókè túrì sí iná ó sọ̀rọ̀ tàn yẹn níbí ìyẹn ni pé ìtàn tó lọ láàrin anabi musa àti Fáráò ìtàn yẹn ló fi bẹ̀rẹ̀ nígbà tó parí ẹ̀ tó kó wọn jáde ó wá sọ̀rọ̀ nípa kí ló ṣẹlẹ̀ láàrin ànábì Mùsá àti àwọn Sahara àwọn òpìdán àwọn onídán láti rí pé ìpadán tó pọ̀ láwùjọ wa lónìí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ ti pẹ́ lọ́dọ̀ yẹ̀wúdí ni wọ́n ti kọ́ gbogbo tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà táwọn èèyàn ń pè láàfáà pé ni wọ́n wọn ò kan gbogbo sẹ́tàn nẹ́bí musa wa bàjẹ́ nìyẹn lẹ́yìn yẹn ó sọ la nẹ́bí musa alayhi salam bó ṣe lọ sókè túrì sí iná kí ni wọn bàbá lẹ́yìn sọ tí sáàmì rí yù ọ̀kan lọ́mọ lẹ́yìn musa wàhálà tó dá ká musa tó dé ó wá sọ kí ni kí ni stand haruna aleyhisselam ọmọ ìyá anabi wo anabi musa aleyhisselam tàbáwárí lẹ́yìn ìgbà tọ́rọ̀ yẹn pọ̀ bó ṣe rí yẹn kò sọ̀tàn ní kọjá díẹ̀ àyà kan àbí méjì ló fi sọ̀rọ̀ tani ló fi sọ̀tàn anabi adamu aleyhisselam eléyìí tí ó máa jẹ́ ìbátan tí ń bẹ láàrin anabi wo ní bẹ láàrin súrọ́tò mariam àti súrọ́tò tọ́wa torí pé ní súrọ́tò mariam ọba adẹ́dàkàn mẹ́nu bà o ó ba ọrụ anabi Musa fẹ́rí ó abere mba ọrụ anabi ànábì na firi fẹ́rí níbi náà kò sọ púpọ̀ lẹ́yìn rẹ̀ ó wá ń sọ̀rọ̀ nípa ìfinrinlẹ̀ nípa báwo lọ́jọ́ àlèkìyàmà báwo ni ó ṣe rí eléyìí jẹ́ àbíta lè pe ní a little summary about the content àwọn ìkósínú tó wà ní tó a. Abi Allah subhanahu kó jọba sí wa. ó bẹ̀rẹ̀ súra yìí pẹ̀lú bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. ọ̀hà. gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ nínú súra alukur'an pẹ̀lú bisimilahi rahman rahim illa súra tan wàhídà àyàfi súra kan ṣoṣo òun náà kí ni súra tó tawba àwọn olùmọ̀ wọ́n máa ń wò pé wáì tọ́ba abẹ́dà ò bẹ̀rẹ̀ súrọ́tù tọ́ba pẹ̀lú bísímìlá àti sọ̀rọ̀ yẹn rí fún wa gbogbo àtàbà fẹ́ bẹ̀rẹ̀ sóra tó bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlá àwọn èèyàn ní ẹ torí pé wọn ò kọ́ ó gbàgbé lá wà má ká nàrọ̀ bú kẹ́mi sí ìyá ọba rẹ̀ ìṣẹ́nu tọ́ba tó bá tó mọ̀ ń gbàgbé kì í sọlùgbàgbé ẹ̀dá ló mọ̀ ń gbàgbé ìyẹn túmọ̀ pé apá kan náà àwọn olùmọ̀ ní súrọ́tù a continuation ló jẹ́ fún súrọ́tù lànfààlì tó ṣáájú ẹ̀ which is Quran eight ti tauba ti tauba jẹ́ Quran nine ó ti yé àwọn kan sọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé ọ̀rọ̀ tí ọba adẹ́dà fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ yẹn ò gba kó bẹ̀rẹ̀ pẹ̀lú ìkẹ́ àtàánú bàrá àtúnbí. bàrá ọ̀rọ̀ yẹn ò gbà bẹ́ẹ̀ so ẹlẹ́kẹ̀ẹ́tanú bá wá rí méjì níbẹ̀rẹ̀ nẹ́mìlì tá a bá kan láàrin rẹ̀ ìyẹn ò túmọ̀ sí comprise ó kó sínú àwọn tírà tí wọ́n fún àwọn ànábì ọlọ́run ṣáájú kò fẹ́ sínú mùjíza kan míràkù kan tó fún kan náà àwọn ànábì tó ṣáájú tó fún ànábì wa Muhammad ìyẹn la fi pé bisimilayi tó wà ní gbọ́pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ súra àti wọ́n fún Suleiman alayhi salam ó wà nù táwọn àlè umar tó bá dẹ́gbà fi mọ́ toríjọ́ tí ànábì Suleiman alayhi salam tí ó kọ tírà sí rìsáàlà mẹ́sẹ̀jì sí Balikis ń tó sọ ní wípé. innahu min Suleiman. وإنه بسم الله الرحمن الرحيم òǹkà sóra tó wà náà alukoran ó jẹ́ òǹkà ọgọ́rùn-ún kan àti mẹ́rìnlá one hundred fourteen tó jẹ́ pé ọgọ́rùn-ún kan àti mẹ́tàlá ló bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilá ìtumọ̀ bisimilá irrahman rahim tí gbogbo wa gbọ́dọ̀ bí ìyẹn pẹ̀lú <laughs> ìyẹn ni pé pẹ̀lú orúkọ rẹ̀ الذي لا يضر ma'a اسمه شيء في ardi ولا في السماء وهو السميع العليم يعني 'alim ìyẹn ni pé لو ń wá wal mulabasa ìrànlọ́wọ́ rẹ pẹ̀lú orúkọ rẹ tó tóbi nínú orúkọ rẹ̀ tó tóbi jù ní Allah subhanahu wa ta'ala nínú orúkọ rẹ̀ míì tó tẹ̀lé ní Ar-Rahman nínú orúkọ rẹ̀ tó tẹ̀lé oní Ar-Rahim ìyẹn ni pé pẹ̀lú agbára rẹ̀ àti orúkọ rẹ̀ ìròyìn ọba tá a máa jọ́sìn fún gbogbo ayé arrohim ọba tí ó sàkẹ́ àwọn tí wọ́n bá tẹ̀lé tiẹ̀ láyé tó bá dàlí kíámọ́ lọ tó wọn bẹnu àsàkẹ́ ìkẹ́ rẹ̀ abẹ mọ yọ wá kúrò nù náà lọ. Ọ̀hà ma anzalna alayka Tọ́hà eléyìí ni ayé àkọ́kọ́ ní fún wa. Mo ní wọ́n máa ń pè ní àbíkọ́ pè ní ọ̀pọ̀lọpọ̀ súrà eléyìí tó bá lóko eléyìí gẹ́gẹ́ bá ṣùgbọ́n bí i suratul anbiya tó ti suratul anbiya eléyìí tó tẹ̀lé súrà ìgẹ̀gẹ̀ tó kúrọ̀ twenty one kò sí tọ́lẹ̀ pẹ̀lú suratul anbiya torí pé ọba adẹ́dà dákọ̀ àwọn ànábì ọlọ́run tó pọ̀ jù nú ẹ̀ <laughs> suratul Maryam ń tó fà ní wípé ó sọ̀tàn ta ni ó sọ̀tàn Maryam alayhi salam tọ́ à ó sọ súrà yìí ní súrà tọ́ à torí pé wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú àràfin méjèèjì wọ́n máa ń pe àwọn súrà ogun dín ẹyọ kan ogún kí mo pè ogún dín ẹyọ kan suratu nineteen nínú alukur'an tó jẹ́ pé bàbá àbí ìbí hurufil muqatta'a tí Allah subhanahu wa ta'ala bẹ̀rẹ̀ wọn pẹ̀lú àwọn aráàfi ẹlẹ́yẹ yọ àwọn ẹlẹ́yẹ yọ kọ̀ọ̀kan tó pé wípé ọ̀rọ̀ tí mo fẹ́ máa sọ yìí ọ̀rọ̀ yẹn kó jọ láàrin àwọn tẹ̀ mọ̀ so lọ́pàá tí wọ́n fi pe sóra yìí ní kíni sóra tó tọ́ a parí gbélésì abẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí bẹ̀tà aráyè parí ẹ̀ bí a ti mọ̀ yìí pé adúpẹ́ lọ́dọ̀ ọba abẹ́dà tó dẹ́mi wá sí dásìkò yìí abẹ́ kó jọ já lọ́pàá tí ó pẹ́ lórí ilẹ̀ látara kó fòye rẹ̀ mọ̀ wá látara kó lò wá sábàbí àǹfààní fún àlè yìí àtàwa náà ọlá ìpè méjì rẹ̀ ọlọ́m àtọ́hà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ha láti ráwọn mùsùlùmí tí wọ́n ń sọ ọmọ ní tọ́ a apẹ́kọ̀ọ́ náà àwọn olùmọ́ ní láàyè làbáṣà bíi tẹ́sìmì àti mọ̀lúù bíi tọ́ wọ́n là yá sí i so láti kọ́lá lè rí náà àwọn àfáà tá a lè rí bí wọ́n sọ wọ́n sọ wọ́n ní wọ́n pè wọ́n tọ́ a àfáà kan wà ní Egypt wọ́n pè ní tọ́ a Hussein nínú àwọn àgbà àfáà tó máa ń kọ literature dáadáa ni so máa dálé ka it doesn't mean anything torí wípé èèyàn kan jẹ́ lágbájá ń jẹ́ bẹ́ẹ̀ a padà lọ síbi ń tá sọ pé òdodo òdodo ní tọ́ba abẹ́dà sọ àtàlàyé látòrí ahọ́n àmẹ́bùwà Muhammad àtàgbọ́yé àwọn sọ̀hábà ìyẹn túmọ̀ yìí pé kò rọrùn tó kàgbà wọlé bẹ́ẹ̀ tó rẹ́sìn ìwà yìí kì í ṣẹ̀sìn ságbè gbogbo nǹkan wa ẹ̀sìn kí lọ́ba abẹ́dà sọ lórí ẹ̀ ẹ̀sìn kílẹ̀ rí so that kò ní jẹ́ kí àmúlùmálà ò máa bẹ́nu ẹ̀sìn wa ẹ wò wàhálà tá a bá dé níbi ọ̀rọ̀ ẹ̀sìn lónìí òun náà ní pé kálukú fẹ́ sọ nípa ẹ̀sìn tí ó mọ̀ ó fẹ́ sọ nípa ànábì sọ ànábì sì ní ma qala man lam aqul gbogbo ẹni bá sọ tí ì sọ fàlìyàtà bá wà màkàádà wù mí nà náà kó tètè lọ wá pò tìbí tí ó ìjòkó tó jẹ́ kí n kàdísì fún wa òun ni pé kéèyàn má pa ànábì lóko tí ò jẹ́ béèyàn bá pè mí lóko tí bàbá mi ò sọ mí màá rí heart pé wọn sọ mí báwọn. ó ti yé ànábì ọba adẹ́dà ọba rẹ̀ ò pé nítọ́ ha. atakila babili ulama apá kan náà àwọn olùmẹ́nitọ́ ha indaloga taali yemen alitei wọn láwọn èdè kan máa ń pè pé tọ́ a ìtumọ̀ rẹ̀ pé yàrá jù káṣẹ̀ sọ pé wọ́n tù sí nǹkan kan pé ó bá jẹ́ nínú èdè kan pé tọ́ a yàrá jù kì í ṣe ya Muhammad. gbogbo asúra mẹ́rin mẹ́tàndínlógún tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú uruful muqatta'a ọ̀rọ̀ tẹ́ bá lẹ́yìn wọn ọ̀rọ̀ al ni. kí mo pè é ọ̀rọ̀ tẹ́ bá àìdá wọn sọ alif lamim ǹjẹ́ bá ní kí ni dáálíkàlì kìtà alif lamim rọ tílkà àyà tòlì kìtà káháyà àìsọ kí ló pé zikiru rahmeti rabbika zikiru huna bimaana al-Qur'an so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí nun wal qalami wa ma yasturun kí ni wọ́n yastur oníkíní al-Qur'an سطوها من أروف المقطعة أرقى نبوة محمد صلى الله عليه وسلم كما أخرج البخاري ومسلم عمر صحابي جليل جبير بن مطعم قلنا النبي صلى الله عليه وسلم أنا محمد النبي لو صار أن تنوى صلوا قتلوا قلوا من صفوا يوم قلنا أنا أنا محمد قلوا أرقى من محمد وأنا أحمد سمي سمي أحمد عليه السلام wàhánà máàhì nínú orúkọ tó ń mi máàhì alẹ́bí yẹ́mùwọ́ bí ìlúkúfọ̀rọ̀ tó jẹ́ pé ó tẹ̀lú tèmi iṣẹ́ tí mo wá ní láti pa gbogbo tí ń jẹ́ ìṣe kèfèrí rẹ àwọn àwọn ọba adẹ́dà ó kádàrá táwọn èèyàn ó kójọ sábẹ́ mi láti si wọn òun ni akib ló kọ ànábì ní kíni akib alẹ́bí lánàbí yàrá ẹni tí ànábì mi ò ní kíni tí ò ní wá lẹ́yìn rẹ̀ rìwáyà mi tàmá akhraja al-Bukhari aidan an Jubair bin Mut'im ó ní inna li khamsatun asna pé òun wá gbé gan pé mo ní ó kọ mélòó márùn àwọn adámọ́ra àrùn yẹn padà pé Muhammad rìwáyà kan ní samani abi Muhammad rìwáyà yẹn á ṣiṣẹ́ lórí ẹ̀ díẹ̀ kí láàfin ṣiṣẹ́ lórí ẹ̀ ìyẹn ni pé sí bàbá ànábì ló sọ ní Muhammad lam yusammiyahu abuhu Muhammad sammahu jadduhu Muhammad bàbá bàbá rẹ̀ Abdul Muttalib ló sọ ní kíni Muhammad walam yuladu nàbí illa ba'da wafatihi àbí wọn ò bí ànábì lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ tó ṣe kíni tó ṣe wọṣẹ́ wúlídà yatiman wọ́n bí ànábì lọ́mọ òrukàn èké àtọ́lọ́ ọlọ́run kó má bá ẹ alámìyẹ gidi ká yẹtí máa ń asámọ̀ pọ́mọ òrukàn ni ẹ́ ọba abẹ́dà ló pè bẹ́ẹ̀ so ìyẹn túmọ̀ wípé ẹni ó sọ ní Muhammad bàbá bàbá ẹ̀ pẹ̀lú ìtọ́sọ́nà látọ̀dọ̀ ọba abẹ́dà tó fẹ́ kó jẹ́ ó ní wàsàmẹ́ni rọ́bì Ahmed ọba abẹ́dà fún ara rẹ̀ ló pè mí ní kíni Ahmed kàmẹ́jà fi sóràtù sọ ó ní وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد اسمه أرقى أحمد tó túbọ̀ yìí pé àwọn ọkọ̀ yẹn kò dàrú rárá sótìyé ìtàlẹ̀ sọ fún ọlá sọ́tìlẹ̀ kọ́wìl alárọ́ọ̀jẹ̀ eléyìí tó rìn lọ́dọ̀ àwọn olùmọ̀ ni pé atọ́ha lẹ́mìyẹ́kùn mi ní ismin nàbí tọ́ha ò sínú ọkọ̀ ànábì wa Muhammad wàkàdálíkà yáàfin lẹ́sà bí yáàfin yáàfin arúfù mi ní orúfù mọ̀kọ̀tà yáwù fíìn wàlùkùránù alkarim so abẹ́ Allah subhanahu wa ta'ala kó jọ kó mọ́fà yọnu sí fún wa eléyìí ni díẹ̀ nínú tí a lépa bá nínú táwọn olùmọ̀ tí wọ́n fi díẹ̀ múlẹ̀ abẹ́ inú àmì ọlọ́run kó jọ kó sàmójúkò fáwọn náà tọ́ha. ma anzalna alayka al litashqa. ma anzalna alayka al mi ò sọ kùránì fún ẹ ọba dẹ́dà ló ń bà nábì ìwé mi ò sọ al-Qur'ani fún ẹ ẹ jẹ́ ká tó padà ká tó tó a rí pé àwọn súwà méjì kan wà táwọn yẹn máa ń rò pé okò ànábì náà ni sífà ni ó jẹ́ fún kì í sópọ̀ ẹ̀ bí kẹ́ni muzammil àbí mudassir tó ní ìyá ayyuhal muzammil kúmi lẹ́yìnlá ìlà ìyá ayyuhal mudassir. ẹ̀rí pé kúm náà ni mudassir muzammil sífàtún lè hàlìhì ìròyìn kan tó ń sọ̀rọ̀ nípa àṣesí rẹ̀ ìrẹ́ tó ń pariwo dasọ̀bù mi kúm jíde dìde lóru ìkan ní dìde lóru ìkejì ní dìde máa kìlọ̀ ìyẹn ni pé wake up dìde gbára ó yá tara fàfà láti lè máa jíṣẹ́ ọba abẹ́bà rẹ̀ kò sọ́run fún jíṣẹ́ àlá gbogbo ẹni bá fẹ́ jẹ́ olùtẹ̀lé àdábọ̀ Muhammad ìwọ̀nba ni ó máa sùn lóru ẹlẹ́ẹ̀kejì ẹni bá fẹ́ jẹ́ mi ń wọ́rọ̀ sọ́tò àmbìyà tí ó jogún àwọn ànábì ọlọ́run kò gbọ́dọ̀ yẹ kò gbọ́dọ̀ gbò lẹ́ni tí ó máa kàwé yẹn nílọ fa anzir wàrọ̀ bàkẹ́ fẹ́kẹ́ bẹ̀rẹ̀ tó túmọ̀ yìí pé mọ̀síwìlì yàtì ì ìfẹ́tì yìí ojúṣe rẹ̀ àti sẹ́tọ́ba adẹ́dà fún kí ni wàzífà rẹ̀ kí ni mọ̀síwìlì yà rẹ̀. أنزلنا عليك القرآن لتشقى ما أنزلنا عليك القرآن الله سبحانه وتعالى mi ò sọ القرآن kalẹ̀ fún ẹ لتشقى láti lè jẹ́ ẹni tí ó dẹ̀ láàmú lẹ́ẹ̀tì rí pé alukur'an nìkan ó ní tíra tọ́ba adẹ́dà sọ̀kalẹ̀ tí ń dákọ̀ rẹ̀ àwọn olùmọ́mọ́ sọ pé ọ̀pọ̀lọpọ̀ tíra táwọn yẹn ń kà lẹ́nu kò sókò yẹn nù tíra yẹn náà kò sókò yẹn nù ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbàkúrọ́ ni wọ́n máa rí fáà sáré yasin walkur'an kẹrí akim ẹ máa rí nánà na na inna nahnu nazzalna alayka alqur'ana tanzila fasbir li hukmi rabbik wa la tuti' minhu asiman aw kafura gbogbo yẹn lẹ́bàá tálùkọ́ ni ó máa sọ fún ara rẹ̀ yóò pè lóko rẹ̀ kí náà pè ní qur'an alqur'an bí máa na almatlu ntanka min bábi masdaru qara'a yaqra qur'anan àbíkẹ́ sọ pé min bábi jama'a tó kó sínú ayatollah ní ayatollah lè tẹ́ṣùkọ̀ ìyẹn ni pé mi ò sọ kùránì ìkàlẹ̀ fún ẹ láti jẹ́ nǹkan wàhálà fún ẹ apá kan náà àwọn olùmẹ́ni sábàbù nuzul hadhi sura ìyẹn ni pé nígbà tó bá adẹ́dà sọ kùránì ìkàlẹ̀ ànábì ń ṣe wàhálà púpọ̀ apá kan nìyẹn ìròrí kan ìwòye kan lọ́dọ̀ àwọn olùmọ̀ ìyẹn ni pé ó ń ṣe wàhálà púpọ̀ láti máa fi kírun lóru àti lọ́sàn-án so àwọn kèfèrí wọ́n ń yọ̀ ọ́ wípé tán wọ́n ti gbé wàhálà bọ̀ lọ́rùn o lọ́ba adára ni ma anzalna alaykal Qur'an àwọn apá kan nítorí ahkamu lẹ́rì fi torí àwọn àdájọ́ tó ṣe kíni tó ń bẹnu ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ó máa rò pé bóyá Qur'an iṣẹ́ mẹ́sẹ̀jì tó wà nú ẹ̀ òun láti jẹ́ wàhálà fún wa rárá la yukallifu Allahu nafsan illa ọba abẹ́dá òsùn dájọ́ kankan lẹ́nu ẹ̀ tó lè kónira bá wa àbí tí pàwọ́ kò sí tó bá ní ká máa gbà rẹ̀ sápá wa ipa wọ̀ ká rẹ̀ mo ṣe mọ́ sọ fáwọn èèyàn yìí pé ìgbà táwọn àwọn onímọ̀ sáyẹ́ǹsì wa dé ń sìn ó wà tó lè ọ̀pọ̀lọpọ̀ nínú kíni nínú àìsàn tí ni mo ní ara o kan ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin lé mẹ́fà ní ká ṣe kíni ká máa so àádọ́ ajẹ́pọ̀gùn ọba dẹ́dà tó fẹ́ fún wa nu tó ọba ti fẹ́ tètè kú máa gbà wẹ̀ tó ọba káìsàn kó máa parí káàkiri lé oníwòsàn máa gbà wẹ̀ àmọ́ ọgbà wẹ̀ rọmọdọ́n tààbùdàn lẹ́ni tó fẹ́ sin ọba dẹ́dà wà ìmẹ́ẹ̀nẹ̀m lẹ́yìn tó nígbàgbọ́ láti ran kàn lọ́dọ̀ ọba dẹ́dà ó wà lè máa ṣiṣẹ́ mi lára rẹ̀. àwọn apá kan náà àwọn olùmẹ́ni má azalna alayka al-Qur'ana litashqa ìtumọ̀ ẹ̀ pé ìgbà tí ọba adada sọ kùránì kalẹ̀ kí ló sì wà ní kùránì òun náà ni dàwátù ú ilẹ̀ dàwátù ú lílu pípé rẹ̀ tó ń pe àwọn tí wọn ò gbà wọn ń dààmú lórí wọn pé àmì ò sọ kùránì fún ẹ àìgbà wọn kó wàhálà má dààmú lórí wọn torí pé nínú ojú kòkòrò ń ọba adada gbogbo láti gbọ́nu sóràtù kan ó ní fàlà alákàbá ìhúnnásákà aláàfààrí ìlàmì yóò mínú bí a sá àmà àmà pé wàhálà òun dààmú ẹ̀mí òun dààmú ẹ̀mí torí pé wọ́n ṣe kí ni wọ́n ò gbà àìgbà wọn mọ́jọ kó wàhálà bẹ lè tẹ́sìkọ̀ ìyẹn ni pé lè tẹ́ẹ̀bù ọba adẹ́dàá ò sọ kùránì fún ẹ láti bẹ̀ẹ́ láàmú nínú ta lè fi parí ẹ̀ ní wípé فاقرأوا ما تيسر من القرآن نعم ما أنزلنا عليك القرآن لتشقى ọba dada sọ kùránì kalẹ̀ torí kalẹ̀ jẹ́ ni àṣeyọrí ẹnu ìdùnnú láyé gbogbo ẹni tí ó ṣoríire láyé kùránì ni ó tẹ̀lé olóòtú sọ nígbẹ̀yìn súra yìí ó ní wàmẹ́n àrọ́dà àǹdíkìrì fàyínà láwù ìṣàtà ń dọ́ a jẹ́ pé gbogbo ẹni bá fẹ́ kí dùnú máa bẹnu sẹ̀mí ayé òun ìlà àyàtí kó tẹ̀lé ibẹ̀ lórí ìdùnnú wà ibẹ̀ ni fàyàbalẹ̀ wà àìtẹ́lọ́rọ̀ bá dẹ́gbà ní gbogbo làálàá sí ìgbó tó kwáyé àwọn èèyàn lénìí. ní ìlà إلا تذكرة لمن يخشى Kùránì ta sọ̀kalẹ̀ fúnra nẹ́bùwa Mùhammad kẹta lọ́lọ́kùn máa bá kìí ṣe kankan ilá tẹ̀dìkírọ̀ ìrántí ni liman yakhsha fẹ́mi fẹ́ páyà ti pàdé ọlọ́run. وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ even sọba dẹ́dà torí ẹ̀ sọ̀kalẹ̀ nu tazkiratan ó ní fazakir bil qur'ani man yakhafu wa'id yóò rán létí gbogbo ẹni tí ń páyà ìbáwí ìgbámú mi tó túmọ̀ yìí pé al-Qur'an tazkira ìrántí ni fazakir fa inna dhikra tanfa'ul mu'minin ìrántí ni ọba dẹ́dà fẹ́ rán èèyàn létí pé sẹ́yìn gbàgbé ni ṣèbí wọ́n rán àwọn ànábì ṣáájú rán wọn létí liman yaksha bóyá wọ́n á jẹ́ fáwọn yóò wá jẹ́ fẹ́ni tí ó fẹ́ páyà lè kọ́ àrọ̀bìhì pípáyà ọba dẹ́dà man khashiya ar-rahman bil ghaib wa jaa man khashiya ar-rahman bil ghaib wa jaa من خشي الرحمن بالغيب مغفرة وأجر لهم مغفرة وأجر كريم wọ́n lẹ́sàn tó pọ̀ ẹni páyà ọba adẹ́dà ní kọ́kọ́ نعم تنزيلا ممن خلق الأرض والسماوات العلى báwo la Al-Qur'an báwo ni ó ti jẹ́ ìkẹ́ àtàánú fún gbogbo wa torí pé tanzilan kì í ṣèrò orí ọmọnìyàn n tó sọ̀kalẹ̀ ni gbogbo gbala Al-Qur'an máa ń lo nazala tanzilan ń tà sọ̀kalẹ̀ láti bo mimman khalaqal ard látọ̀dọ̀ ẹni dá ilẹ̀ àti sánmà tó ga. Ìyẹn ni pé mimman khalaqa ma fil ardi ẹni tó dáhùn tí ń bẹ lórí ilẹ̀ was-samawatil ula àti sánmà tó ga. Sòtó túmọ̀ yìí pé Al-Qur'an kìí ṣe ráàyè Ànábì Muhammad. Ìyẹn ni pé kìí ṣe ròrí rẹ̀ bí ó jẹ́ pé ń tọba adẹ́dà sọ̀kalẹ̀ fún láti kíní láti sánmà keje. Ìyẹn túmọ̀ pé Allah subhanahu wa ta'ala ó sọ Al-Qur'an kalẹ̀ سيبو في ليلة القدر في sàmáì السابع لقي sánmà جي ومن هناك látòkè sánmà keje yẹn ní Jibril tí wọ́n mú wá fún díẹ̀díẹ̀ àlá asábìlì waqa'i wal ahdas lórí àwọn ìṣẹ̀lẹ̀ àtàwọn tó bá dé yóò wá máa mú wá fún bó ṣe bùkátà rẹ̀ tó fi wá mú wá fún ní nǹkan bí ogún ọdún ó lé mẹ́ta twenty three years ní Kùránì ti Ar-Rahman 'ala al-'arshi istawa. Ar-Rahman ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tọ́rọ̀ ìbá ń tẹ̀lera wọn tó fẹ́ bèèrè pé tẹ̀nzílà mímà mẹ́ni mani lẹ́bi anzala omina samawati lula wa rahman ẹni ó sọ kalẹ̀ ní arrahman arrahman sífàtìlì mubalagatil rahman ẹni tí ìkẹ́ rẹ̀ tó borí tó gbogbo nǹkan arahman arahman min asna illah arahman nínú kíni nínú orúkọ tọ́ba adẹ́dà ń jẹ́ ni fún ara rẹ̀ ó ní wálé ó ní kúlìdè òlọ́à àwédè òrahman ayà màtẹ́dẹ̀ fàlàwùl asma arahman ọba àjọkí ayé alal arshistawa ọba tó jẹ́ wípé ibi tó wà tó ti sọ kùránì kalẹ̀ fún anábọ̀ muhammad lórí al'arshu al'arshu ma'lum àwọn lárúbáwá máa tẹ́tẹ̀ ní al'arshi arshu wọ́n máa ń pè ní ìgbà míì wọ́n máa lò fún ìtẹ́ àmọ́ ìtẹ́ tó máa lo arshu fún oní tó ga kúrò lórí ilẹ̀ so àga ọlá ẹ lè pé bẹ́ẹ̀ wàásù gbogbo wa la àwọn tí wọ́n máa gbèdè dáadáa ìdílábáwá ọmọ tí wọ́n pè ní al'arshu alal arshi stawa ọba tó bẹ lórí àlàárìṣì rẹ̀ ìstawa tó wá jòkó pẹ̀rẹ̀tẹ̀ ìyẹn ni pé tó ó dúró ń bẹ̀ àwọn olùmọ̀ọ́fẹ́ wò pé bóun lọ́ba adára fi ń bẹ lórí ìtẹ́ ọ̀la ẹ̀ hmm. ìyẹn ni pé gbogbo alára ní ìstawa èèyàn dúró déédéé ó wà comfortable lórí ibì kan tóye ìjókòó rẹ̀ ìsinmi rẹ̀ ìdúró rẹ̀ níbẹ̀ màálùm ìyẹn ni pé ìdáwù ìyẹlẹ́kù bèbè àti ìmọ̀ abẹ́ ọba àjọkẹ́ ayé lórí àlárà sí yẹn tó ṣe déédéé pẹ̀lú bó ṣe jẹ́ rẹ̀ ni. ja já àrọ́jùlù ìlà Malik bin Anas radiyallahu anhu àfáwà ìmáàmù dárò lè jọra ìmáàmù Maliki wọn lárakùnrin kan wájú òkú rẹ̀ ńjọ kan ó wá níyà ah, ìmọ̀ Imam Malik wá ní al'arṣu ma'lum, al'istiwa ma'lum, kéèyàn máa bẹ láàyè kan ma'lum. Wal-kayfiyyatu majhul, káwá máa béèrè pé bóòlù, tó sì fẹ́ béèrè ó mà, ó ní fẹ́ béèrè pé bóòlù ọlọ́run ti jòkó. So ó fẹsẹ̀ jòkó ni àbófi, gbogbo tó bá dàda sì fi ròyìn ara ẹ̀ ní Al-Qur'an, gbogbo ẹ̀ lágbọ́dọ̀ fi ròyìn ara ẹ̀. So ti gbogbo tó bá ti ròyìn ara ẹ̀, ó fọwọ́ róye, ó fọ ọwọ́, báyìí, ó fi. Àmọ́ gbogbo tó fi ròyìn ara ẹ̀ yẹn, laysal mumassilatun ẹ sọ wípé ó lọ́wọ́ ni àmọ́ kì í ṣe bí ọwọ́ tiwa ẹ wà máa tu pé laysa kẹ̀mísìlì yìí ṣe tẹ́ ẹ bá ti ló lọ́wọ́ ẹ lọ́wọ́ rẹ̀ ṣe bí ọwọ́ tiẹ̀ tẹ́ bá ló lójú yóò ní ó lójú àmọ́ laysa kẹ̀mísìlì kì í ṣe bí ojú tiẹ̀ ó ní yẹ́bù wọ́ ìfọwọ́kọ àyèdí hìn gbogbo àwọn sifat tọ́ba adẹ́dàfi òròyìn rẹ̀ àní wá báwo ni kẹ̀fíyà ó wọ́n ní wọ̀sù ayálò ánìhù bídà sábà hmm. wá rẹ ni tí máa wá ń wádìí pé bó lọ́ba bẹ́bà ìyẹn ni pé ń tàjẹ̀ kó yé ni pé ìròrí rẹ ọpọlọ rẹ kò lè lépa bábò ní aláàṣẹ ń bẹ ìsìnmá bẹ alára alára sí rẹ ó ròyìn ẹ̀ dáadáa ní àwọn àyà tó pọ̀ ó ní nà rabbakumu Allahu alladhi khalaqa as-samawati wal-ardi Nàám. Yúkìṣì lẹ́yìnlá nàhàr, ó ń fi òru borí ọ̀sán, yẹ̀tùbùbù àti ọwá ní wàṣàmṣù, kọmọrù, wànùjú, múta. Àlà lọ́wọ́lọ́kọ́lùkù ọba àlá ní dídá gbogbo nǹkan, ìkápẹ̀ ló wà, wàlámùrù àṣẹ gbogbo nǹkan wọ́ẹ̀ náà ló sí wà. Fatabaraka Allahu Rabbul Alamin ajá pé ìmọ̀ abẹ tábà ní ọba ń bẹ lórí àga ọlá sóti ọba arahman ó ń bẹ lórí kíni àga ọlá rẹ̀ ń bá ṣe lè tu tó lè gbà rọrùn àbí tí ó gbà yé wa tó lè súnmọ́ wa nìyẹn náà. الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى لو tí ẹ̀mí ń ṣe bó ṣe wà lókè àlárà sí yẹn Allah wa ta'ala arṣu rẹ̀ fọ́kànlá fọ́kàn sábà lókè sánmà kejì ọba adẹ́dà ò sí ọba adẹ́dà kò sí kíni torí pé kọ́pọ̀lọpọ̀ máa rò pé kankan tán ti gbé sọpọlọpọ àwọn èèyàn lọpọlọ gbogbo àyíká yìí rárá o alal òkè sánmà keje ní njọta nẹ́bí ó sì lọ pàdé rẹ̀ o gun sánmà keje lọ ó kúò lórí ẹ̀ ó kúò lókè nínú ríyàwó min àyà àtìnà níjọ́ tó abẹ́dà fẹ́ fi hàn ọ̀kan nínú àwọn agbára rẹ̀ tí fi ń jọlọ ó wá ní máa bọ̀. so ẹ má jà sọ pé ọba abẹ́dà ń bẹ ní gbogbo kò sí ní tọ́ílẹ̀tì kò sínú ni ò sí mẹ́kà ìyẹn ni pé ó wà súnmọ́ àátọ́ ti ilmú bí kò lè ṣẹyìn ìmọ̀ rẹ̀ wá rọ gírí ká gbogbo nǹkan lójú sọ pé làwú òun ló sì ní máa fi sàmà ó ti ń bẹ ní sàmà òun ló ní wà máa fi ọ́rdì tí ń bẹnu lẹ̀wọ̀n lónìí ó sì mọ̀ ní mọ̀ ń parẹ̀. wà máa bá iná hùmá. wọ́n ti máa ń bẹ láàrin sánmà kan síra wọn sánmà méje ní ilẹ̀ méje wà máa bá iná hùmá gbogbo tí ń bẹ láàrin rẹ̀ àwọn òtí ẹ̀ máa ti sánmà eléyìí tó nẹ́ẹ̀sì sí wa belé báwa ọmọ ti ń bẹ láàrin sánmà tó tẹ̀lé wọ́n máa bẹ̀ iná wọn tí wọ́n bẹ láàrin ilẹ̀ kan sí kan àmọ́ ọba láàrin wà máa ta ta sáró kódà ń táwọn èèyàn mọ̀ nínú àwọn àlùmọ́ọ́nì tí ń bẹ lábẹ́ ìyẹn ni pé àwọn mineral resources òun náà pè ní wà máa ta ta sáró ta ta sáró ọ̀pọ̀lọpọ̀ minerals lọ́ba dẹ́gbà fẹ́ jó yọ àwọn olùmọ́ọ́nì ọlọ́run tó ń pè wá lákèésí ni ẹ má jẹ́ kí n tẹ̀ gáàsì tẹ̀ ń rí yẹn sókèrè uranium táwọn èèyàn ń para wọn nítorí ẹ̀ petrol tí wọ́n ń ṣe wàhálà àtọ̀pọ̀lọpọ̀ àwọn mineral resources góòlù tí wọ́n wà gbogbo àwọn mines àwọn tí wọ́n ń wálẹ̀ kiri yẹn ọba àlàálẹ̀ èmi mo sẹ́yìn lẹ́ẹ̀dì bẹ́ẹ̀ ni wàmẹ́ta tẹ̀sán rọ̀ làwù tiẹ̀ ní í ṣe وإن تَجْهَلْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وأخفى pẹ̀lú yọ̀ndọ̀ ọba Allah subhanahu wa ta'ala nakifu huna ibi láti kóraró láti bẹ́wọ́ba Allah subhanahu wa ta'ala kó jọ gbogbo ìtókù nípa tafsir àlàyé àti ìmọ̀ tó ní ṣe pẹ̀lú ìdájọ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ eléyìí tàbí àlá ọba tí máa fi máa mẹni téèyàn mọ̀ tẹ́lẹ̀ kójọ mọ́sà ti mẹni kọ̀ọ̀kan wa yóò jẹ́ ẹ̀rí gbè wá ni mẹ́jọ jẹ́ rí tako wa o àtàwa àti gbogbo àwọn olùgbọ́ wa eléyìí tó túmọ̀ yìí pé pẹ̀lú ìyọ̀ndọ̀ba àlá á dúró bí tí àmàbí àlá kójọ mọ́sà jẹ́ ká ju ọ̀la lọ gẹ́gẹ́ bí àdéhùn eléyìí tí a ṣe síwájú ìgbàláyè wà fáwọn èèyàn láti tẹ àtẹ̀ránṣẹ́ ìyẹn ni pé áìdà kan béèrè ní láìfù báyìí so pẹ̀lú nọ́mbà tí wọ́n máa pè síta fún wa tàbí tá a bá fẹ́ pè nígbà míì tá a bá fẹ́ pè nígbà míì láti béèrè so wọ́n fi nọ́mbà náà síta inshallah tá a lè text message tá a bá fẹ́ àbáwọn béèrè so that a máa dáhùn lórí ẹ̀kọ́ ọba aláàmọ́ṣà tó mọ́ ọ́n. àwọn nọ́mbà tí nọ́mbà fídíò line tí a máa pè láti fi ìbéèrè sí ní live eh, zero seven zero one three eight four one one zero two five tàbí zero eight zero seven two zero zero seven two nine zero. Naam. Naam. Assalamu alaikum warahmatullah. Amina. Amin nọ́bà tí a mọ̀ tẹ̀ àtẹ̀tẹ̀ sí láti béèrè béèrè òní zero eight zero five two four four one one five nine. Assalamu alaikum Abdullah. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ mọ́. Ẹ pèsè. Bólẹ̀ tí ń pè wá fún. Adéyọ̀ Gẹ́rẹ́bọ̀ láti. Láti ní àti ìbéèrè ṣe gan kí ni ìbéèrè yín wà. ẹ̀rọ ọkọ̀ ọ̀dà ẹ̀ṣẹ́ gan lábẹ́ bẹ́ẹ̀ nọ́mbà studio line wa zero eight zero seven two nine zero one zero five two ànọ́bà tí a lè pè fún live question yẹn tí a bá ní ìbéèrè tí ẹ̀ bá lè tí a bá rí kọ́ọ̀lù wọn. hello. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته وعليكم آمين آمين آمين No. Yeah. Yeah. náà alhamdulilayi abdulayi mọ̀tò jazakumullahu kulla khairin ọlọ́mọ sọ̀rọ̀ àṣà ilẹ̀ fún olórí ọlọ́kọ̀jọ kó bá wa pẹ̀lú ẹ̀yìn náà kó bá ayọ́nu sínú láìpẹ́ méjì ọlọ́run kó jẹ́ kí ogun wa ó pàdé pẹ̀lú ànábì ní dárò mẹ́kọ́ mẹ́tì fi màkà àdìsẹ́kì ndàmẹ́lì kí mọ̀fẹ́rẹ́ jazakumullahu khairin gbogbo ẹni tí ó kí òun ó wá gbàgbé láti sọ akọ̀bílé àbíbá àti fífi jáde kó ọ̀nà rẹ̀ àwọn olùmọ̀ ní pé tí ò bá ti jáde ọ̀nà rẹ̀ bá ti jìn sí mọ́ṣáláṣí ó láǹfààní láti padà wọlé lè bóda áwò zamaniya al-qarib lásìkò tó súnmọ́ tí ò bá ti pẹ́ bóyá ó káwọn àwọn ọjọ́ mọ́sálásí ló rántí ó lè padà wọlé láti fakọ̀bílé àdébàdé rẹ̀ sòrin yẹn sì lálàáfíà àwọn olùmọ̀ ni ó gbàgbé pátápátá láti fakọ̀bílé àdébàdé wallahu ghafurur rahim ọba adẹ́dà ó máa ń sàmójúpò fún yàn torí pé nínú tí wọ́n sàmójúpò fún wa ó ní tá a gbàgbé ṣe ó dàbí ọ̀rọ̀ ẹni ṣe mistake ìjẹun nínú ọ̀sán àwẹ̀ so tí ìjẹ́pọ̀ mọ̀ mọ̀ láti pò fẹ́ dáràn yẹn ó rántí wọn náà ah, ẹjẹ́ kọ bílé ẹjọ́ bàdún ní abáyé mi sàn so kò mọ̀ ní kò dẹ̀ rẹ́ níran létí tó fi lọ wallahu ta'ala máa fò àmì ọba tó máa ń sàmójú kò fún abẹ kójọ kó máa fà yẹnu sọ̀rọ̀ jésù àkùnrin lọ́kẹ́. nọ́mbà tí a máa tẹ àtẹ̀ránṣẹ́ sí omi zero eight zero five two four four one one five nine àtẹ́sí mẹ́sìlá fún mi twenty Àwọn ikú sọ̀rọ̀ àwọn ọ̀ṣọ́lá wọn sọ́ọ̀tì. Ó wà ìjà láti ìjà lọ́sọ̀rọ̀. Àwọn ìjọkùn náà sọ̀rọ̀. Mo ní pẹ́sọ̀ orúkọ àlejò sẹ́là àtẹ̀là márùn-ún sí ìmáàmù dàpọ̀. Mo Imam Bukhari àti Muslim. بسند عن جبير بن مطعم رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أن محمد النبي محمد